mo kì í káàbọ̀ sí àjà àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá kò tilẹ̀ fẹ́ sí ìlúmọ̀ọ́ká òṣèré sinimá tí kò fara hàn níbi ayẹyẹ ọdún tuntun eléyìí tí máyégún ilẹ̀ yorùbá king ayinde masha ṣe èyí tí ó wáyé ní àná òde yìí àwọn bíi murphy àfọlábí mercy aigbe ìyábọ̀ òjó ibrahim chatta olwell adémọlá rotimi salami àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n péjúpésẹ̀ síbi ayẹyẹ náà tí olúkúlùkù wọn sì ń fi ayọ̀ rẹ̀ hàn bí wọ́n ti ń jẹ̀gbádùn ara wọn kódà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọ́n sọ pàtàkì ṣíṣe fàájì lẹ́yìn iṣẹ́ àṣekára yípo ọdún àti irú ẹni tí K1 The Ultimate jẹ́ tó ń ti orin rẹ̀ ọlọ́kan òjọ̀kan tí wọ́n mọ̀ ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú ẹ̀ jẹ́ kú lórí òun ọ̀run adé mi ó máa ṣe ó ti yẹ ọba tá a bí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká òǹkọrin nì tẹ́ni òun ni ó ti takò àhesọ eléyìí tí ó lu orí ayélujára kan látàrí bí wọ́n ti sọ wípé àwọn kan fẹ́ jí gbé níbi tí ó ti lọ kọrin tẹ́ni ló lo ìtàkùn insta story rẹ̀ láti ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ wípé kò sí ohun tó jọ wípé ẹnikẹ́ni fẹ́ jí òun gbé lọ àmọ́ ìjà kan ló ṣẹlẹ̀ lẹ́yìn ìtàgé níbi tí òun ti ń ṣiṣẹ́ lọ́wọ́ èyí ló fà wípé àwọn ènìyàn kan wọ́n fẹ́ jí òun gbé lọ ṣùgbọ́n ìdáyàfò òun ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kan fi tẹ ara wọn mọ́lẹ̀ tí wọ́n sì di èrò ilé ìwòsàn ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà òǹkọrin ní slim case òun ló ti fi ìkọminú rẹ̀ hàn látàrí ọjà kan èyí tí ó rí látòrí ayélujára tó sì náwó sí kódà tó sọ wípé ó sanwó rẹ̀ àmọ́ nígbà tí wọn yóò gbé ọjà òun wá fún òun èyí tí ṣe fìlà ó sọ wípé ayédèrú gbáà lòun tó ń rí kódà òun sì fẹ́ fi ṣe ẹ̀bùn pàtàkì fún ènìyàn kan ni ṣùgbọ́n ó sọ wípé ó ṣe òun láàánú pé òun kò ní lè fi irú ẹ̀bùn bẹ́ẹ̀ tọrọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúm gbajúmọ̀ òṣèré ni Mercy Aigbe ló ti sọ wípé lóòótọ́ ni ọjọ́ ìbí òun ti kọjá àmọ́ ohun ìyàlẹ́nu ọlọ́kan òjọ̀kan tí òun rí ti jẹ́ kí òun mọ̀ wípé lóòótọ́ ni àwọn ènìyàn nífẹ̀ẹ́ òun àti wípé òun kò lè pa ayọ̀ èyí tí òun rí gbà láti ọ̀dọ̀ àwọn ènìyàn mọ́ra Mercy Aigbe ló fi fọ́nrán fídíò níbi tí ó ti ń gé àkàrà òyìnbó ọjọ́ ìbí rẹ̀ eléyìí tí wọ́n ṣe bí ilé èyí tó sì ga dáradára débi wípé ó ń gé àkàrà náà ó sì kọ àkọlé sí abẹ́ wípé òun ní ìmọ̀lára tóun kò lè gbàgbé nípa ọjọ́ ìbí náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúmọ̀ òṣèré Fẹ́mi Adébáyọ̀ olóòtú lo ìtàkùn ayélujára rẹ̀ sọ wípé fọ́nrán fídíò tóun ṣe tóun fi sórí ìtàkùn TikTok òun pẹ̀lú Instagram òun kò tún dáṣọ irú ẹ̀ ṣòro mọ́ látàrí ohun tí fọ́nrán náà sọ nípa ìyàwó kan àti ìyàwó méjì léyìí tó mú Fẹ́mi Adébáyọ̀ gba ibi ìyàwó méjì lọ ṣùgbọ́n tó ṣe alábàápàdé ìyàwó rẹ̀ lójú ọ̀nà tí ìyẹn fi ìgbà tí dáa padà sórí ìyàwó kan léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára rẹ̀ sì ń fi ṣe yẹ̀yẹ́ tí wọ́n sì ń rẹ́rìn pẹ̀lú rẹ̀ wípé lótìtọ́ òṣèré pàtàkì onífẹ́mi adébáyọ̀ ń ṣe ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ògo pọ̀ lórí ẹ ògo pọ̀ lórí ẹ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ayélujára ń sọ bí Meganania ti sọ wípé òun mọ rírì olódùmarè lórí ayélujára rẹ̀ àti ipò tí olódùmarè tó òun sí láàrin àwọn olórin pàápàá nínú ìjọ sẹ̀lẹ̀ Meganania ló fi fídíò bí ó ti wọ ibi ìpàgọ́ ìjọ sẹ̀lẹ̀ ní ìlú ìm mẹ̀kọ sórí ìtàkùn ayélujára rẹ̀ táwọn ènìyàn sì ń gbá tẹ̀lé tí wọ́n sì ń òbò bí ìgbà tí Jésù bá wọnú Jerusalem ẹ ká wo díẹ̀ nínú ẹ̀. ìlera yìí ṣe tèmi ẹni náà wà ní ìlera o ìlera yìí ṣe tèmi wọ́n ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ọ̀kan pàtàkì nínú àwọn agbóhùnsáfẹ́fẹ́ tí ó tún jẹ́ òṣèré Fowóṣadé Adéfẹ́nwá ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run tó sì sọ wípé okun tàbí agbára tí àwọn èèyàn tó ń dá ọmọ tọ́ ní kò kéré rárá ó fi ara rẹ̀ ṣàpẹrẹ wípé láti ọdún mẹ́jọ ni òun ti ń dáa gbé tóun sì ń dáa fà pẹ̀lú ọmọ méjì lọ́wọ́ tí kò sí olùrànlọ́wọ́ àfi Ọlọ́run nìkan tó sì ń rán àwọn ènìyàn kan sóhun ó ní ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ làálàá àti ìdààmú lọ́dún tó kọjá olúwa sọ òun di onílé àti wípé ní báyìí olúwa tún ra ọkọ̀ fún òun ṣẹwari wípé lóòótọ́ àti lódodo ni ọlọ́run kò gbàgbé òun létí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ayélujára ń kí wípé ó kú oríire ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá lórí Orísun pẹ̀lú sọ wípé ó kú oríire ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta tọkọtaya Adédìméjì ìyẹn Adédìméjì Lateef àti aya rẹ̀ Adébímpé Adédìméjì ló ti sọ wípé èpùrọ́ ni alágbà pàkó ẹ̀wà pé àwọn méjèèjì kò lè sú ara àwọn léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń sọ lórí ayélujára wípé lóòótọ́ ni ọ̀rọ̀ yìí ló jẹyọ lásìkò tí Abdulateef àti Adébíyìnpé fi fọ́nrán fídíò níbi tí àwọn méjèèjì ti jọ ń wapọ̀ sórí ìtàkùn ayélujára wọn tí wọ́n sì ń ṣeré ìfẹ́ lóníràbájì gan bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí ni àwọn méjèèjì ṣe ìgbéyàwó alárinrin léyìí tó sì gba gbogbo orí ayélujára kan tí wọ́n sì ń bẹ níbi tí wọ́n ti ń gbafẹ́ tó ń ti ìsinmi fún ìgbéyàwó náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ọ̀kan pàtàkì nínú àwọn olórin ẹ̀mí èyí tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Tọ́pẹ́ Flourish olóòtí lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ìkọminú rẹ̀ hàn nípa àwọn kan tí wọ́n jẹ́ alárìíjẹ tí wọ́n fẹ́ràn láti máa béèrè àti láti máa gba ẹ̀bùn lọ́wọ́ ènìyàn ṣùgbọ́n tí wọn kò lè fúnni ní ọlá tàbí ọ̀wọ̀ tí ènìyàn nílò láti ọ̀dọ̀ wọn Tọ́pẹ́ Flourish ló kọ èyí sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé o lè béèrè bákan náà lo lè gba ẹ̀bùn ṣùgbọ́n láti fúnni ní ọlá èyí tó tọ́ síyàn lọ́wọ́ rẹ̀ ìyẹn di èèwọ̀ lè tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára pàápàá àwọn tí wọ́n jẹ́ olórin ẹ̀mí pẹ̀lú bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ tiwọn sí abẹ́ ọ̀rọ̀ náà wípé ìwà wọn nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín nínú wọn sọ wípé sọ̀rọ̀ sókè sí lè tó fi hàn gbangba wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwà ìfojú tẹ́ńbẹ́lú ẹni àti àrejẹ tó ń ti ìbànújẹ́ púpọ̀ ló ń bẹ láàrin àwọn ènìyàn gbogbo ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní bí ayẹyẹ ọdún mẹ́wàá Orísun ń tẹnu ń bepo nínú oṣù tá a wà yìí bákan náà ni tẹlifíṣàn Orísun sì ń fi àwọn ìbéèrè sórí ìtàkùn ayélujára fún ẹ̀yin olólùfẹ́ tẹlifíṣàn Orísun láti dáhùn àti bí ẹ ti ń tẹ̀lé wa ìbéèrè wa tọ̀sẹ̀ yìí rèé dárúkọ olùdásílẹ̀ iléeṣẹ́ tẹlifíṣàn Orísun ìbéèrè kejì dárúkọ aṣojúkọ ìròyìn kì í ṣe oníròyìn o aṣojúkọ ìròyìn tẹlifíṣàn Orísun tí o mọ̀ nínú ìtakàngbọ̀n wa ti tọ̀sẹ̀ yìí èyí wà fún àwọn ọmọdé pẹ̀lú láti kópa nítorí náà yà fọ́nrán fídíò orin Orísun fún ọmọ rẹ bẹ̀rẹ̀ láti ọmọ ọdún méjì sí ọmọ ọdún mẹ́rìnlá ọmọ tó bá ṣe dáradára jùlọ ni yóò gba ẹ̀bùn ẹgbẹ̀rún lọ́nà ogún náírà bí ẹ bá ti ń tẹ̀ sórí ìtàkùn ayélujára yín ẹ hashtag Orísun at ten challenge bákan náà ní kí ẹ táàgì tẹlifíṣàn lórísun léyìí tí ó fún wa ní àǹfààní láti rí àwọn fọ́nrán yín ọlọ́kan òjọ̀kan èyí tí ẹ bá fi sórí ayélujára ẹ má gbàgbé ọmọ tó bá ṣe dáradára jùlọ òní yóò gba ẹ̀bùn ẹgbẹ̀rún